ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run aláàánú olóore ọ̀fẹ́ adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi hàn ní orí òkè Calvary nígbà tí ẹ rán ọmọ bíbí yín kan ṣoṣo láti kú fún ẹ̀ṣẹ̀ wa àwa ni ẹlẹ́bi àwa ni ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n Jésù Kristi ọmọ bíbí yín kan ṣoṣo aláìlẹ́ṣẹ̀ olóòótọ́ ẹni tí ó ti wà láti ayérayé ẹni tí kò ṣe ohunkóhun kí ó kùnà rí ó kú fún wa ó ru ẹ̀bi wa ó ru ẹ̀ṣẹ̀ wa àdúpẹ́ ẹgbà ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ó fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín adúpẹ́ fún ìdáríjì tí ẹ fún wa lọ́fẹ̀ẹ́ adúpẹ́ fún ojú rere tí ẹ fi hàn wá adúpẹ́ fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àdúpẹ́ wípé ẹ tún pèsè ayérayé sílẹ̀ fún wa ibùgbé kan lókè ohun tí a kò lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ nìkan ṣoṣo ní ẹ fi pèsè nǹkan wọ̀nyí sílẹ̀ fún wa ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù ǹjẹ́ bí ẹ ti mú wa wá sí inú ìjọba Ọlọ́run wípé kí a lè máa so èso ìwà mímọ́ àti wípé kí a lè fi ìfẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ kí a lè fi hàn à ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tẹ́ ń béèrè lọ́wọ́ wa tí ẹ fẹ́ kí a fi hàn ní ìgbé ayé tuntun tí a bọ́ sí yìí ẹ ràn wá lọ́wọ́ kí a lè ní oore ọ̀fẹ́ kí a bá lè ṣe nǹkan wọ̀nyí ní orúkọ Jésù bí a ó ti lọ sínú ọ̀rọ̀ yín lónìí ẹ̀bẹ̀ wa ni wípé ẹ ó ṣe wa lójú ẹ ó là wá lóye ẹ ó jẹ́ kí àwọn nǹkan tí ẹ ti fi pamọ́ nínú ọ̀rọ̀ yín kí ó jáde kí a bá lè rí i dáradára kí a bá sì lè tẹ̀lé àwọn nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wa àdópẹ́ wípé ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa lónìí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa nínú Kólósè orí ìkẹta à ń kà á láti ẹsẹ̀ ìkejìlá. E sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún kólósè orí kẹta láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹ gbé ọkàn ìyọ́nú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú tútù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 ẹ sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan kí ẹ sì máa dúpẹ́. àwọn ẹsẹ̀ mẹ́rin tí a kà yìí láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àwọn ni ó fi àwọn ohun àmúyẹ ní ìgbésí ayé onígbàgbọ́ tí ó fi hàn wá dáradára tí ó sì ń sọ fún wa wípé èyí ni ohun tí ọlọ́run ń retí ní ìgbésí ayé wa wípé bí ọlọ́run bá ti ń wo ẹnì kọ̀ọ̀kan wa tí ó ń wo ìgbésí ayé tí à ń gbé ìrìn tí à ń rìn ọ̀rọ̀ tí à ń sọ láti ẹnu wa jáde wípé àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́run ni ó ń fẹ́ rí a pín àwọn ẹ̀kọ́ yìí a pín sí ipa mẹ́ta ìkíní a sọ nípa ìwà ìkejì a sọ nípa ìfẹ́ ìkẹta a sọ nípa ìpè ó yẹ kí a mọ̀ wípé nígbà tí a wá sínú ìjọba ọlọ́run ọlọ́run ti pèsè ìwà tí ó yẹ kí a hù ó ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí aṣọ tí a pèsè sílẹ̀ fún ọmọ tí a bí tí a gbé wọ̀ ọ́ èyí ni ìwà kìrìsìtẹ́nì ìkejì ọlọ́run fẹ́ kí a gbé ìgbésí ayé tí ó jẹ́ wípé ìfẹ́ ni ọ̀rọ̀ kan ṣoṣo tí ó jẹ́ olúborí tàbí àkójọpọ̀ tàbí ìtumọ̀ ohun gbogbo tí à ń ṣe wípé ìrìn wa yóò jẹ́ ìrìn ìfẹ́ ọ̀rọ̀ wa yóò jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ìṣe wa yóò jẹ́ ìṣe ìfẹ́ ohun gbogbo tí à ń ṣe ohun gbogbo tí à ń sọ ohun gbogbo tí à ń hù ní ìwà yóò jẹ́ nípa ti ìfẹ́ èyí ni a pè ní ìkejì ìfẹ́ kìrìsìtíẹ́nì kì í ṣe ìfẹ́ ti ara kì í ṣe ìfẹ́ ti ènìyàn lásán tí kò ní oore ọ̀fẹ́ Ọlọ́run ṣùgbọ́n ìfẹ́ kìrìsìtíẹ́nì ìkẹta ó yẹ kí a mọ̀ wípé nígbà tí a pè wá sínú ìjọba Ọlọ́run ìpè tí Ọlọ́run pè wá ìpè aláìlẹ́gbẹ́ ni ìpè tí a kò lè fi díwọ̀n ohun mìíràn nínú ayé ni ìpè pọ̀ nínú ayé ó ṣeé ṣe ìgbà mìíràn a máa ń rí nínú ìwé ìròyìn wípé ẹnìkan tí ó máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó wà ní òkè òkun àwọn ìlú wa níhìn orílẹ̀-èdè wa níhìn ó ṣeé ṣe kí wọn kí ó kọ̀wé sí kí wọn kí ó fi ìpè pé wípé àkókò ti dé láti wá fi ìmúnádóko láti máa gbá bọ́ọ̀lù yìí láti wá fi hàn nínú ìlú rẹ̀ níhìn ìpè tí a pè é yìí ó jẹ́ ìpè tí irú ẹni yìí ó kà sí púpọ̀ nítorí wípé ìlú rẹ̀ tàbí orílẹ̀-èdè rẹ̀ dá a lọ́lá láti pè é fún irú ìpè bẹ́ẹ̀ tàbí ìgbà mìíràn ó ṣeé ṣe a lè rí olùkọ́ kan ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì ó ṣeé ṣe kí ó ti máa kọ́ni nípa ìná ti owó tàbí nípa níná àti rírà ọjà láti òkè òkun bí ó ti ń kọ́ wọn yìí ó ṣeé ṣe kí ìlú wa tàbí orílẹ̀-èdè wa kí ó máa wá èyí tí a ń pè ní kọmíṣánná kí wọn kí ó sì fi ìwé pè é wípé àti rí wípé ó jáfáfá nínú ẹ̀kọ́ owó níná àti ọjà rírà pàápàá jùlọ níná àti rírà pẹ̀lú àwọn òkè òkun nítorí bẹ́ẹ̀ a pè é jáde láti ibi tí ó ti ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ a ní kí ó wá ṣe kọmíṣánná fún orílẹ̀-èdè tàbí fún ẹkùn kan irú ìpè bẹ́ẹ̀ àwọn ènìyàn máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ gba ìpè bẹ́ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ ìpè tí Ọlọ́run fi pè wá ó jẹ́ ìpè tí ó ga ju ìpè tí àwọn wọ̀nyí tí wọ́n wà nínú ayé tí wọ́n ní a máa mẹ́nu bà èyí tí a ń sọ yìí nígbà ó ṣe ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ó yé wa ni wípé ohun mẹ́ta ni ó farahàn nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lé òní ìkíní ìwà kìrìsìtẹ́nì ìkejì ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ìpè wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí onígbàgbọ́ yẹ kí a wo ìkíní kí ni àwọn ìwà tí ó yẹ kí ó wà nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹni tí a ti rà padà gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde pẹ̀lú Kristi gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè gẹ́gẹ́ bí ẹni tí a ti dá lọ́lá ní ti wípé a ti fi aṣọ òdodo a ti fi wọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni tí a ti kọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè lọ́run gẹ́gẹ́ bí àwọn ẹni tí áńgẹ́lì ń wò tí wọ́n ń yọ̀ nítorí wípé a ti ronúpọ̀ àdà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa kí ni ìwà tí ó yẹ wá ìrìn tí ó yẹ wá kí ni àwọn ohun tí ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tàbí gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó yẹ kí a wo àwọn nǹkan wọ̀nyí dáradára nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ni ó jẹ́ bí ọmọ ọba tí ó rìn bí ọmọ mẹ̀kúnnù ìgbà mìíràn bí a bá rí ọmọ ọba tàbí ọmọ olóyè ní àdúgbò wa bí a bá rí bí ó ti ń wọṣọ bí a bá rí bí ó ti ń rìn Babari a bá rí bí ó ti ń sọ̀rọ̀ tó jẹ́ wípé ọmọ kékeré tí kò tí ì pẹ́ tó dáyé bí a bá ń gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu ẹ̀ a máa sọ wípé à ó mọ̀ wípé inú ààfin ló ti jáde ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ àgbà tí ó ń gbọ́ nínú ààfin òun ló ń jáde látẹnu ẹ̀ ṣùgbọ́n bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ tí ó jẹ́ ọmọ ọba tí ó jáde láti ààfin ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ tí kò bákùn gbé ọ̀rọ̀ aṣiwèrè ọ̀rọ̀ aláìlọ́gbọ́n ìṣe àwọn mẹ̀kúnnù ni a rí lọ́wọ́ ẹ̀ a sọ wípé wo ọmọ ọba tí ó ń ṣe bí ọmọ mẹ̀kúnnù tí kò mọ irú ẹni tí òun jẹ́ àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọba ọba àwọn ọba olówó àwọn olówó gẹ́gẹ́ bí ẹni tí a ti fi ìpèpè wá sínú ìjọba ọlọ́run àwa náà ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́ ó yẹ kí a mọ̀ wípé àwa ni ẹni tí a ti dá lọ́lá ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ẹni tí a ti ṣe ní ọmọ ọlọ́run ẹni tí àwọn áńgẹ́lì tí wọ́n ń yọ̀ nítorí rẹ̀ ẹni tí ó jẹ́ wípé ọwọ́ ọlọ́run fún ara rẹ̀ ló tẹ ìlú ayérayé ìlú tí a ń lọ òun ló tẹ̀ ẹ́ dó ẹni tí ó jẹ́ àwa ni akọ́rọ́kọ rẹ̀ ní ìwé ìyè lọ́run ọjọ́ kan kò lè mọ́ kí ó ṣúlẹ̀ kí a má rántí wa lé ọ̀run nítorí pé orúkọ á wà nínú ìwé ìyè lọ́hùn nítorí pé àwọn áńgẹ́lì wọn ń yọ̀ nítorí wa nítorí pé gbogbo àwọn ohun tí à ń retí wípé nígbà tí ìpè bá dún tí a ó pa wá láàdà tí a ó lọ jogún rẹ̀ lọ́run ojoojúmọ́ ni ọlọ́run ló ń pèsè rẹ̀ fún wa mo sọ wípé ọjọ́ kan ilẹ̀ ọjọ́ kan ò lè mọ́ kí a máa rántí wa lé ọ̀run irú àwa ènìyàn bẹ́ẹ̀ ó yẹ kí a mọrú ènìyàn tí a jẹ́ ó sì yẹ kí a mọ̀ wípé a ò dàbí àwọn tí ó wà nínú ayé wípé àti gbà wá là àti dáríjì wá àti yí wa padà nítorí bẹ́ẹ̀ ìwà ọ̀tún ìrìn ọ̀tún ni ó yẹ kí ó jẹ́ tiwa yẹ kí a wò láti ẹsẹ̀ ìkejìlá ó ní nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ yẹ kí a dúró ń bẹ̀ náà ó ní bí àyànfẹ́ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ni à ń pè ní àyànfẹ́ Ọlọ́run àwọn ìran Abrahamu, àwọn ni à ń pè ní àyànfẹ́ Ọlọ́run nítorí ìfẹ́ Ọlọ́run ó farahàn dájúdájú nínú orílẹ̀-èdè náà ní ìgbà àtijọ́ nítorí wípé Ọlọ́run fẹ́ fi títóbi agbára rẹ̀ àti ògo rẹ̀ àti àti ìyanu rẹ̀ ó ń fẹ́ fi hàn nínú orílẹ̀-èdè Ísírẹ́lì kí wọn kí ó ba lè jẹ́ àwòkọ́ fún gbogbo ayé àwọn ni à ń pè ní àyànfẹ́ Ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí ìwọ àti èmi èrò pẹ́lẹ́lẹ̀ ìwọ àti èmi kèfèrí lásánlàsàn ìwọ àti èmi ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó mọ òkun nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí ó mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀ tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù tí ó fún ní oore ọ̀fẹ́ tí a wá di àyànfẹ́ níwájú ọlọ́run ó wá ń sọ fún wa ó ní ṣé a ò mọ ipò wa ni ó ní ṣé a ò mọ bí a ti jẹ́ níwájú ọlọ́run ni wípé a ti jẹ́ àyànfẹ́ ọlọ́run ó wá sọ wípé ẹni mímọ́ àti olùfẹ́ nítorí wípé ọlọ́run fẹ́ wa ó ti sọ wá di olùfẹ́ ó wá tún sọ wá di ẹni mímọ́ àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti eléèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìnyí a jẹ́ ẹni mímọ́ àti olùfẹ́ ó wá sọ fún wa àwọn nǹkan kan tí ó yẹ kí a ní ní ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan èyí tí ó fi lè bá ìpè wa mú yẹ kí n rán ọ létí wípé ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá díẹ̀ sẹ́yìn mo sọ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé a dàbí ẹni tí ó gbé aṣọ wọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti wọ aṣọ yìí rí ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀ ṣé o mọ̀ gẹ́gẹ́ bí ológun bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun ó ní irú aṣọ tó ń wọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá bí a bá ti rí ọlọ́pàá a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀ bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wá sọ wípé ah yẹ kí n débẹ̀ torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀ mo fẹ́ bá wọn yọ̀ nítorí èyí ni bíbélì sọ àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ nítorí bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí bí gbogbo ènìyàn ti ń wọlé tí wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde àwọn akọrin wọlé oníwàásù wọlé àwọn ẹbí ìyàwó wọn wọlé ẹbí ọkọ wọn wọlé bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó bí wọ́n ti yọ ó sọ wípé ó ń láti jẹ́ omidan arábìnrin tí ó ń bọ̀ yìí ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó wọ́n ní báwo ló ṣe mọ̀ ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni òní ó ti wo ojú ẹ̀ wo ìrìnsí ẹ̀ wo aṣọ tí ó wọ̀ wo bí ó ṣe ṣe dájúdájú aṣọ tí ó wọ̀ ó jẹ́ kí a mọ̀ yàtọ̀ wípé òní ó fẹ́ ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ náà ni o ìwọ ni agbéníyàwó fún Jésù Kristi bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ah arábìnrin Mèrí ó mà ti nígbàlà bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ah arákùnrin Samuel. ó mà ti nígbàlà ìrísí rẹ ìwọṣọ rẹ àti ohun tí o gbé wọ̀ gẹ́gẹ́ bí agbádá òdodo ó jẹ́ kí a mọ̀ wípé ìwọ ni ẹni tí a gbé níyàwó fún Jésù Kristi èyí ni mo fẹ́ kí o fi sọ́kàn wípé Paul apostoli ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run gẹ́gẹ́ bí apostoli ó ń jẹ́ kí a mọ̀ wípé àwọn aṣọ ògbólógbò àwọn aṣọ àtijọ́ àwọn aṣọ ẹ̀gbin àwọn aṣọ tí a wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àní bọ́ wọn sọnù àní mú wọn kúrò kí a wá wọ àwọn aṣọ titun mìíràn èyí tí ó fi wá hàn wípé àwa ni a gbé níyàwó fún Jésù Kristi wo ẹsẹ̀ ìkẹjọ ẹsẹ̀ ìkẹjọ orí kẹta ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀ ìbínú ìrunú àrankàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnìkejì yín ẹ sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ èyí ni à ń sọ fún wa wípé àwọn ògbólógbò ìṣe ti àtijọ́ àti bọ́ wọn sọnù gẹ́gẹ́ bí ẹ̀wù tí ó darúgbó gẹ́gẹ́ bí aṣọ tí kò tọ́ sí wa nísinsìnyí àti pa wọ́n tì ó wá sọ fún wa wípé àwa gbé ohun mìíràn wọ̀ èyí tí í ṣe titun ní ẹsẹ̀ kẹwàá ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ó wá ń sọ fún wa nísinsìnyí ní ìkọ̀ọ̀kan ohun tí a ní gbé wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù titun agbádá òdodo jẹ́ kí a wò ní ìkọ̀ọ̀kan láti ẹsẹ̀ ìkejìlá nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹ gbé ọkàn ìyọ́nú wọ̀ ẹ gbé ọkàn ìyọ́nú wọ̀ èyí ni jésù pàápàá ni ó mẹ́nuba nígbà tí ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ kan ìránṣẹ́ kan tí ó gba ìdáríjì ó sì rí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí ìbá fi ní ìyọ́nú kí òun pàápàá kí ó sì dáríjì ẹlẹgbẹ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ jésù wa ń sọ wípé àwa tí a sọ wípé a ti di àtúnbí tí a jẹ́ ti ọlọ́run ó yẹ kí a ní ọkàn ìyọ́nú ẹ̀mí ìwà tútù ìṣoore sí ẹnìkejì wa yẹ kí a wo Matthew orí kejìdínlógún a ò ní lè ka gbogbo ẹsẹ tí ó sọ nípa ohun tí Jésù sọ yìí díẹ̀ làókà bí o bá délé o lè yẹ̀ ẹ́ wò fún ara rẹ láti ẹsẹ kẹtàlélógún títí dé ẹsẹ ìkarùndínlógójì ṣùgbọ́n nísinsìnyí yẹ kí a wo ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n nítorí náà li ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀ ó sì tẹríba fún un ó wí pé olúwa mú sùúrù fún mi èmi ó san gbogbo rẹ̀ fún ọ olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un ó tú u sílẹ̀ ó fi gbèsè náà jì í èyí ni tí olúwa rẹ̀ ní sí i ó dáríjì í bákan náà ni olúwa ṣe fún wa gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó dàbí ìgbèsè tí ó wọ̀ wá lọ́rùn ọlọ́run dáríjì wá ó wá ń retí wípé kí àwa pàápàá kí a ní ìyọ́nú sí ẹnìkejì wa kí a lè dáríjì ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ tí a dáríjì yìí ó jáde lọ ó rí ọmọ ọ̀dọ̀ ẹlẹ́gbẹ́ rẹ̀ tí ó jẹ ní ìgbèsè díẹ̀ èyí tí ìbá fi dáríjì kò ṣe bẹ́ẹ̀ èyí ni olúwa rẹ̀ wá fi pè é padà wípé nígbà tí òun ti ṣàánú fún ìbá dára bí òun pàápàá bí ó bá ṣàánú fún ẹlẹgbẹ́ rẹ̀ jẹ́ kí a wò a wò láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n nígbà tí olúwa rẹ̀ sì pè é tán ó wí fún un pé a ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè nì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí ìwọ kì sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ nítorí bẹ́ẹ̀ èyí ni ọlọ́run retí lọ́wọ́ wa wípé kí a gbé ọkàn ìyọ́nú wọ̀ kí a ní ìyọ́nú kí a dáríji ara wa ó ṣeéṣe kí ó jẹ́ ìyàwó rẹ ni ó ṣẹ̀ ọ́ kí a má fi àáké kọ́rí wípé láéláé a ò ní lè dáríjì ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ ni ó ṣe nǹkan sí ọ tí ó dùn ọ́ kí a má fi àáké kọ́rí wípé rárá láéláé títí ayé yóò fi dópin wọn ò ní lè dáríjì tàbí ọmọ ló ṣe nǹkan tí a ò fẹ́ kí a má lé ọmọ jáde kí a sọ wípé kò ní lè bá wa gbénú ilé kí a sọ wípé a ò ní lè dáríjì ó ní kí a ní ìyọ́nú kí a gbé ọkàn ìyọ́nú wọ̀ kí a ní ẹ̀mí ìkáàánú fún ara wa kí a lè dáríjì ara wa kì í ṣe nínú ẹbí nìkan nínú ilé ìsìn ó ṣeé kí a ṣe ara wa ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ adarí ìbáà ṣe olùṣọ́ àgùntàn àgbà ni tàbí adarí ẹkùn kò sí áńgẹ́lì láàrin wa nítòótọ́ ni a gba ọkàn wa là nítòótọ́ ni ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì wá nítòótọ́ ni a jẹ́ ènìyàn ọlọ́run ṣùgbọ́n ó ṣeé ṣe bóyá abojú fo nǹkan kan ni bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ kí a sì sọ ọ̀rọ̀ sí ọ kí o bí ọ nínú ohun tí a ní láti ṣe ni wípé kí a dáríjì ìbáà jẹ́ olùṣọ́ àgùntàn ni ó ṣẹ̀ wá ni a fẹ́ rí olùṣọ́ àgùntàn àti ilẹ̀ ti súnmọ́ báyìí etí ìbákan gbàdúrà fún a ní gbà ìṣẹ́jú márùn lọ ṣùgbọ́n ó lóun ò ráàyè kí a dáríjì ara wa tàbí ó ṣeé kí ó jẹ́ ẹni tí a fi sí orí ẹkùn ni ó ṣeé ṣe kí ó ṣẹ̀ wá bóyá à ń fẹ́ ìtọ́jú bóyá nǹkan ẹ̀gúnlógún wa lẹ́sẹ̀ a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí a sì ní ìrora púpọ̀ ó yẹ kí a dáríjì ó yẹ kí a ní ìyọ́nú sí ara wa ó sì ṣeé kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀jù ilé ó ṣeé kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ la ṣẹ̀ wọ́n ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọ́nú kí a gbé ọkàn ìyọ́nú wọ̀ sí ara wa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 kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tìrẹ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnú bí a ti lè fi ìwà tútù tàbí ọkàn ìyọnú bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú Olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí ẹ bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyà ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọ́nú fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnìkejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọ́nú fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọ́nú wọ̀ èkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá o ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí i ara àwọn ará nínú olówa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa ó ní kí a jẹ́ ẹni tí í ṣoore ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpátán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalemu ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n ẹ máa ṣoore fún ọmọnìkejì yín èyí ni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọ́nú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó tún sọ fún wa ó ń tẹ̀ mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ kí a ní ìyọ́nú sí ara wa bí a bá padà sí kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá kí a ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn a máa ń sọ wípé lágbájá ọmọlúwàbí ni ó ṣeé ṣe bóyá kò lówó ó ṣeé ṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa kò lè fún wa lóúnjẹ ṣùgbọ́n a máa sọ pé lágbájá ọmọlúwàbí ni kí ló dé tá ń sọ bẹ́ẹ̀ a máa sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀ ó ga púpọ̀ ó ṣeé kí ó jẹ́ nínú ẹbí bí ó ṣeé kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀ bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ ó ṣeé ṣe kí ọbẹ̀ kí ó má tilẹ̀ dùn púpọ̀ ìkúnlẹ̀ yìí yóò jẹ́ kí ọbẹ̀ dùn jù bẹ́ẹ̀ lọ ó ṣeé ṣe kí ẹran púpọ̀ kí ó má sí nínú ọbẹ̀ ṣùgbọ́n ìkúnlẹ̀ tí ìyàwó yìí tí ó fi gbé oúnjẹ fún ìyá ọkọ rẹ̀ yóò jẹ́ kí inú ìyá ọkọ kí ó dùn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ìyá ọkọ yóò máa pọ́n àwòlá ni. bí ó bá ti padà dé ni ó máa sọ wípé à ìyàwó ọmọ mi mi ò rírú ẹ̀ ni ó ní ìtẹríba púpọ̀ ó jẹ́ ẹni tí ó lọ́wọ̀ púpọ̀ ó jẹ́ ẹni tí a kọ́ tí ó gbẹ̀kọ́ nítorí kíni ṣé nítorí pé a kó gbọ ẹran inú kòkò fún ìyá ni rárá nítorí ìtẹríba nítorí ìrẹ̀lẹ̀ nítorí wípé ẹni yìí bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀ bí ó ti ń gbóúnjẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀ ni ìyá ìyá máa sọ wípé ó dàbẹ̀ ni kí n máa bá yín gbé wípé mo fẹ́ràn rẹ púpọ̀ ó dàbí ọmọ fún mi ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì yẹ kí a wo pétérù kínní orí karùnún ẹsẹ̀ karùnún bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ tẹríba fún àwọn àgbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ̀yin ọmọdé ẹ tẹríba fún àwọn àgbà láyé òde òní ni a ń rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà ó ṣeni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́ ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà ó rí ọmọkùnrin kan bóyá ó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ ọgọ́ta ọdún àgbàlagbà tí ó ti hewú lórí tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún yìí bí ó bá fẹ́ pe eh, ara wa nínú olúwa àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ ọbí ọgọ́ta ọdún ni ó máa sọ pé ẹ eh, bọ̀dá ah ah ọmọ ọgbọ̀n ọdún tí ó ń pe ẹni ọgọ́ta ọdún ní bọ̀dá bọ̀dá kì í ṣe bàbá wa nìyí bí a tiẹ̀ mọ bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹni tí ó hewú lórí ẹni tí ó jẹ́ bàbá ló jẹ́ fún wa ìgbà mìíràn a ó rí ó ṣeé ṣe kí ó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n ni ó jẹ́ olù ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ àádọ́rin ọdún èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀jùlé ìbá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé ẹ ẹ ẹ broda Samson ẹni tó ń pè ní Samson yìí ni ẹni tí ó jẹ́ ẹ àádọ́rin ọdún o ẹ̀yin lẹ́yìn ọkà bíbélì fún wa o ẹ kò bójúmu bẹ́ẹ̀ ó yẹ kí àwa tí a jẹ ọmọdé ó yẹ kí a ní ìbọ̀wọ̀ ìtẹríba kí a ní ìrẹ̀lẹ̀ fún àwọn àgbà nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí bọ̀ sípò ní àárín wa ó ṣeé ṣe bóyá à ń darí ẹ̀kọ́ nínú ọjọ́ ní ìgbà tí a wá ní ọjọ́ ìsinmi à ń wá inú ìwé mímọ́ a sì ń fẹ́ pe arábìnrin kan ẹni tí ó jẹ́ màmá ẹni tí ó tó màmá fún wa bí a bá sọ nípa ti ara a fẹ́ pè ó pé kí ó ka àkọ́sórí a kàn yọwọ́ sí a ní ẹ ìwọ dìde kí ó kà á a kì í sọ pé ìwọ fún ẹni tí ó dàbí màmá wa kò bójúmu bẹ́ẹ̀ tàbí kí a sọ wípé ẹ ẹ lágbájá kí a la orúkọ ọmọ lórí ẹni tí ó tó bàbá fún wa ẹni tí ó tó màmá fún wa tàbí ẹni tí ó tó gbà wá síbi iṣẹ́ ó yẹ kí ìrẹ̀lẹ̀ tàbí ìbọ̀wọ̀ kí ó wà Jésù kọ́ wa ní nǹkan wọ̀nyí ó ní àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ nítorí Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa ó yẹ kí a máa tẹríba fún ara wa ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn ọlọ́run nínú pétérù kínní orí kẹta pétérù kínní orí kẹta yẹ kí n kúnkún kà á fún ọ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀ ẹsẹ̀ ìkẹrin là ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé ó máa ń ṣeni láàánú ó sì máa ń bani lọ́kàn jẹ́ bí a aya tí ó sọ wípé òun ti di àtúnbí wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀ ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà ẹni tí kìí ṣe onígbàgbọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀ ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ìgbà mìíràn ó ṣeé ṣe kí o ṣe ọkọ rẹ èyí tí o bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì èyí tí o bá fi ní ìtẹríba èyí tí o bá ọkọ dáríjì mi mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí o ní ìwà ìrẹ̀lẹ̀ ohun tí ó ṣe ni wípé o mọ̀ wípé inú ọkọ ò dùn ṣùgbọ́n o mọ irú irun dídì tí ọkọ tí o máa ń fẹ́ èyí tí ò bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mí ó lọ dirun tàbí o mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn ó lọ wọrú aṣọ yìí ó rò wípé irun dídì aṣọ wíwọ̀ àti èyí tó o ṣe tó o ti fi ṣe ọ̀ṣọ́ tí ọkọ ń fẹ́ ó rò wípé èyí ni yóò múnú ọkọ dùn nítòótọ́ ni ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó ní ìmọ́tótó ọkọ kọ́ fẹ́ kí o jẹ́ ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìyàwó dáradára kí o wọ aṣọ tí yóò tẹ́ lọ́rùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń fẹ́ nǹkan mìíràn ó ń fẹ́ kí a ní ìrẹ̀lẹ̀ wípé yóò máa sọ nínú ọkàn rẹ̀ wípé o mọrun dì lóòótọ́ ṣùgbọ́n ìwà ò dáa nítòótọ́ ni o máa aṣọ wọ̀ ṣùgbọ́n ìwà rẹ̀ ń kọ́ wọ ẹsẹ̀ kẹrin nísinsìnyí ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó farasin lé ọkàn nínú ọ̀ṣọ́ àìdíbàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí títù èyí tí í ṣe iyebíye níwájú ọlọ́run ó ń sọ fún wa wípé ohun kan wà tí ó ju irun dídì lọ ohun kan wà tí ó ju aṣọ wíwọ̀ lọ ohun kan wà tí ó ju ọ̀ṣọ́ nínú ayé lọ ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀mí ìwà tútù èyí ni ó ṣe iyebíye níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́run béè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀ ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ó ní ìkọ̀ọ̀kan láti Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá ẹ ọkàn ìyọ́nú wọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú títù ìpamọ́ra ó yẹ kí a máa fara dà á fún ara wa kí a ní ìpamọ́ra ẹni tí ó bá ní ìpamọ́ra kì ó máa ṣe wípé òun ò lè dúró nínú ilé òun ò lè dúró nínú ìjọ òun ò lè ṣe tibí òun ò lè ṣe tọ̀hún wọ́n ti ṣẹ̀mí púpọ̀ wọn ò lè dáríjì ó yẹ kí a ní ìpamọ́ra ìkẹfà ó ń sọ wípé ó yẹ kí a máa fara dà á fún ara wa ìkeje ó yẹ kí a máa dáríjì ara wa ohunkóhun tí ẹnikẹ́ni ìbá ṣe ṣé a mọ̀ wípé àwa náà a ti ṣe àwọn ẹlòmíràn rí wọ́n sì dáríjì wa àtiṣe ọlọ́run ó sì dáríjì wá ó yẹ kí a máa dáríjì ara wa èyí ni ó mú wa lọ sí ìkórí kejì ìfẹ́ kìrìsìtẹ́nì wo ẹsẹ̀ kẹrìnlá àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí í ṣe àmùrè ìwà pípé ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí í ṣe àmùrè ìwà pípé ó yẹ kí a ní ìfẹ́ ìfẹ́ yìí ó ṣe pàtàkì yẹ kí a wo Kọ́ríńtì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀ ìmọ̀ a máa fẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ni gbeniró ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́ ìfẹ́ yóò gbé wa ró ìbáàjẹ́ nínú ìjọ ìbáàjẹ́ nínú ilé ìbáàjẹ́ ní ibi iṣẹ́ níbikíbi tí a bá wà ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró bí wọ́n tilẹ̀ ṣubú ìfẹ́ wa ni yóò gbé wọn dìde bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀ ní ọ̀nà kan tàbí òmíràn ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde ìfẹ́ a máa gbéni ró yẹ kí a wo orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kókó máa sọ tẹ́lẹ̀ ohun tí a fẹ́ fihàn níhìn nísinsìnyí ní ti ìfẹ́ ẹ máa lépa ìfẹ́ èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́ pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́ bí a bá fẹ́ ṣe ohun kan bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan kí a bèè lọ́wọ́ pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́ bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀ bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni kí a má ṣe ṣe kí a rí i wípé a ń lépa ìfẹ́ ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́ ṣé a ẹnìkan lọ́wọ́ ni kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́ ìgbà mìíràn a máa ń ṣe bẹ́ẹ̀ ni pé a ran ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn tó máa ń lọ sí ilé ẹnìkejì wọn mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòófó ni wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé àwọn wàhálà tí a ní nínú ilé àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá a gbálẹ̀ ni wọ́n bá a fọṣọ wọ́n bá a ṣe ohunkóhun bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ah, ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀ ara ilé ẹ̀ <laughs> o mọ̀ wípé lágbájá <laughs> nǹkan tó ń là kọjá ń sìn kò ṣeé fẹnu sọ o mọ̀ iṣẹ́ mà ti bọ́ lọ́wọ́ ẹ ẹ̀ sọ kí n gbọ́ bẹ́ẹ̀ ni kí ló ṣe ah, o mọ̀ lágbájá kò kún iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ̀ kò sí bó ṣe lè ṣe ó ń gbàdúrà ó ń ka bíbélì ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní ah, ah, bá dẹ̀ ti ah, lágbájá ẹ báwo ni nǹkan o mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá mo bá yín gbálẹ̀ mo bá yín ṣe ṣé mo tún lè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ olófòófó ni irú ẹni yìí gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́ bí a bá rí i wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́ ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni ó jẹ́ arábìnrin nínú olúwa arákùnrin nínú olúwa àmọ́ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ wípé ẹ máa ṣe ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa nínú tẹsalóníkà kínní tẹsalóníkà kejì ṣe gáfà fún mi tẹsalóníkà kejì orí kínní ẹsẹ̀ kẹta iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ará àní gẹ́gẹ́ bí ó ti yẹ nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀ ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn kí a rí i wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí báwo ni a ṣe lè fi hàn jẹ́ kí a wo pétérù lákọ̀ọ́kọ́ kí a tún lọ wo kọ́rìntì kínní pétérò orí kẹrin pétérò kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ ju gbogbo rẹ̀ lọ ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ju gbogbo rẹ̀ lọ ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín ìfẹ́ tí a ń sọ níhìn kì í ṣe ìfẹ́ kò fẹ́ nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná ó lè máa yà ọ́ lẹ́nu kì í ṣe ìfẹ́ ti inú ayé ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa ó ṣeé bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí o sọ pé ah arábìnrin dáríjì mi o mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìfẹ́ tí a ní yóò bo àṣìṣe bẹ́ẹ̀ yóò bò ó mọ́lẹ̀ ó ṣeé ṣe bóyá ẹni tí ó ń kọ́ alẹ́kọ̀ọ́ ní wa inú ìwé mímọ́ ni ó ṣe àṣìṣe ó ṣe ọ̀rọ̀ sọ ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan wà nínú máàkù a sì mọ̀ wípé kò sí nínú máàkù wípé inú ìṣe àwọn àpọ́stélì ni ọ̀rọ̀ náà wà èyí kì í ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ́ọ́ máa sọ wípé <laughs> wọ́n gbọ́n wọn sórí àga wàásù wọn kúkú mọ̀rọ̀ sọ wọn kúkú lè ṣe nǹkan yìí ẹ àlùfáà wa ẹ olùṣọ́ àgùntàn wa ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rábí wọ̀nyí nítorí pé àṣẹ wọn ti pọ̀ jù ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀ tàbí ìwọ tí ó jẹ́ aya nínú ilé ó ṣeé ọkọ bóyá ó yẹ kí ó fi ogún náírà sílẹ̀ ó fi náírà méjìdínlógún sílẹ̀ kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé náírà méjìdínlógún tó fi sílẹ̀ kò tó nǹkan kò ní lè ra nǹkan kan wá láti ọjà bí o bá sì ti rí ìyá rẹ kí o máa sọ fún yín pé ìyá <laughs> nǹkan tí mo ń dojúkọ rárá ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ nínú ìjọ tàbí ará nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life tí ó jẹ́ wípé à ń yọ̀ ipò ọlọ́run fún wa ní ìhìn rere ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣe wá ní olóríire wo bí ìjọ ṣe rí wo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí ìjọ dáradára ni ṣùgbọ́n ó ṣeé ṣe kí a ṣe ara wa kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn kí o gbé lọ sí CMS kí o wá sọ wípé à nínú ìjọ tí mo wà ẹ wọ́n ṣẹ̀ mí báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀ tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka bíbélì kí o sọ wípé ẹ ẹ lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà lóòótọ́ la sọ pé a di àtúnbí ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ ọlọ́run tí a sọ pé a di àtúnbí nǹkan tán ṣe fún mi n ò lè gbàgbé títí láé ó ń sọ fún ẹni tí kò sí ìjọba ọlọ́run ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ará nínú olúwa sí àwọn tí wọ́n wà ní òde kò yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ a máa bò ó mọ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ni ọlọ́run fẹ́ kí a fi hàn sí ara wa jẹ́ kí a wo kọ́rìntì kínní kọ́rìntì kínní orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹrin ó ń sọ fún wa nípa ìfẹ́ ìfẹ́ a máa mú sùúrù ìfẹ́ a máa mú sùúrù bóyá rò wípé ó yẹ kí o jẹ́ adarí ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí mú sùúrù bí o bá ní ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ìjọ ìfẹ́ a máa mú sùúrù bóyá o ti gbéyàwó ni o sì fẹ́ràn aya rẹ ṣùgbọ́n ọmọ ò tí ì dé ìyá ń sọ fún àwọn ẹbí abí ń sọ fún ọ wípé o ò ju obìnrin yìí sílẹ̀ kò lè bímọ o ìfẹ́ a máa mú sùúrù fún sùúrù ìgbà tirẹ̀ yóò dé ọlọ́run yóò yí nǹkan padà jẹ́ kí ìfẹ́ ọlọ́run kí ó fún ọ ní sùúrù wípé bí o ti ń retí ọlọ́run yóò ṣe é a máa ṣeun ìfẹ́ kì í ṣe ìlara ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga kì í fẹ̀ kì í hùwà àìtọ́ kì í wá ohun ti ara rẹ̀ a kì í mú un bínú bẹ́ẹ̀ ni kì í gbèrò ohun búburú kì í yọ̀ sí àìṣòdodo ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ó ṣeé ṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ ó sì mọ kí ló ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o kí a tó dá ọ padà sí ààyè rẹ nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn tí kò yẹ kí ó dé ibòmíràn ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹkùn wa wọ́n ti dádúró wọ́n ti ṣe àmọ́ àmọ́ nǹkan tó ṣe bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o bóyá ó ṣe ti bóyá ó jí owó ìjọ ni o àmọ́ kí ló ṣe èwo ló kàn ẹ́ ń bẹ̀ kí ló mọ̀ tó ṣe ẹni tí ò mọ̀ nǹkan kan nípa àgbèrè ẹni tí ò mọ̀ nǹkan kan nípa olè jíjà ó ń sọ̀rọ̀ sí i ó ń sọ̀rọ̀ wípé bóyá ó jalè bóyá ó ṣe tọ̀hún nǹkan tó sì ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ olùṣọ́ àgùntàn kan fẹ́ kí ó gbàdúrà díẹ̀ ní nítorí nǹkan báyìí nǹkan báyìí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 nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì ó yẹ kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ó yẹ kí a mọ ìpè kìrìsìtẹ́nì ìpè tí a fi pè wá ó yẹ kí a mọ̀ ọ́ ó yẹ kí ó yé wa kí ni ìpè tí a fi pè wá wo kólósè orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan kí ẹ sì máa dúpẹ́ kan méjì ló wà níhìn ìkíní àlàáfíà ìkejì dídúpẹ́ ní apá kan a rí àlàáfíà ní apá kejì a rí ìdúpẹ́ ní àárín rẹ̀ ni a rí ìpè tí a fi pè wá ìpè tí a fi pè wá ni wọ́n pé kí a jẹ́ ẹni tí ó ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà kí a sì jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìgbésí ayé wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọ̀rọ̀ ẹnu wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìṣe wa àti ìbálò wa ẹnìkan sí ẹnìkejì rẹ̀ àti wípé kí a rí i dájú wípé à ń dúpẹ́ nínú gbogbo ohunkóhun wàhálà tí a lè ní àbí nǹkan tí ó lè máa ṣẹlẹ̀ kí a rí i wípé ní ìgbà gbogbo à ń dúpẹ́ lónìí ni ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta kí a mọ ìpè àlàáfíà tí a fi pè wá kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo ó yẹ kí a sọ fún ọlọ́run nísinsìnyí wípé irú ìwà yìí ni a fẹ́ kí ó wà ní ìgbésí ayé wa bí a bá ti di àtúnbí wípé a ń fẹ́ fi oore ọ̀fẹ́ tí a ti ní a ń fẹ́ fi hàn a sì ń fẹ́ kí ìwà yìí kí ó wà ní ìgbésí ayé wa ìkáàánú ni tàbí ìyọ́nú ìṣoore ìrẹ̀lẹ̀ ìwà tútù ìpamọ́ra ìfaradà kí a máa dáríji ara wa kí a ní ìfẹ́ ara wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà nínú ọkàn kí ó wà nínú ẹbí kí ó wà nínú ìjọ kí ó wà ní ìgbìmọ̀ wa kí a jẹ́ kí ìfẹ́ àti àlàáfíà kí ó jọba ní kí ó sì ṣe àkóso bí a ti ń bá ara wa lò ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé a jẹ́ ti ọlọ́run a sì ń fẹ́ kí ìwà kìrìsìtẹ́nì ìfẹ́ kìrìsìtẹ́nì ìpè kìrìsìtẹ́nì kí ó jẹ́ tiwa jẹ́ kí a gbàdúrà dáradára lé òní bí a bá ti ní ìgbàlà kí a jẹ́ kí àwọn ìwà kìrìsìtẹ́nì wọ̀nyí kí ó jẹ ọ ní ìgbésí ayé wa bí a ò bá sì tí ì ní ìgbàlà kí a sọ fún ọlọ́run wípé kí ó gba ọkàn wa là kí ó ṣàánú fún wa kí ó dáríjì wá àwọn nǹkan tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa kí ọlọ́run kí ó yọ wọ́n kúrò kí ó sì fi ìwà ọ̀tún ìwà òdodo ìrìn àlàáfíà àti ìfẹ́ kí ó fi rọ́pò àwọn nǹkan tí ọlọ́run mú kúrò ní ìgbésí ayé wa yẹ kí a gbàdúrà dáradára kí a sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó dájú wípé ọlọ́run yóò ṣe é.